ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọ́n wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. ojú tẹ fi wò wá ní fọ lórí Kaftan TV Yorùbá la wà ṣàfojúsùn àyè tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ ó pọ̀ gan. Kaftan TV Yorùbá ṣàfojúsùn àyè tó rẹwà ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. àjà abalẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́. lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́. eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́. television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́k mọ́kàn láàárọ̀ títí di agogo méjìlá ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́. olùlé kínka television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. adéṣẹwà o òun ń jẹ adéṣẹwà ọmọ ọṣọ hmm. èmi nìyẹn èmi nìyẹn ẹni tí wọn pé àwọn yorùbá bọ pé àsìkò ní rodo nǹkan bẹ́ẹ̀ ni lótìtọ́ àsìkò ní rodo nǹkan mm-hmm. ìgbà ní rodo nǹkan àìmọ àsìkò òsèré àmì àsìkò lọ náà ni wọn wípé ó ń dààmú ẹ̀dá mm. òdodo wà lọ́wọ́ náà. ibẹ̀ ló rí nǹkan ní eh. àìmàsìkò ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà bẹ́ẹ̀ ni àmúyẹ̀wá ní kí káwa ti dúró pé òǹdodo wà lọ́wọ́ lọ́wọ́ odò àsìkò káwa jókòó káwa mm. máa retí ìgbà tí àsìkò <laughs> àsìkò àsìkò tí yóò dé àsìkò ó sanwó sílẹ̀. torí àsìkò kan máa lọ ìkan máa tún dé so àsìkò tó wà yẹn lò dáadáa ó tiẹ̀ ṣe é ṣe kó má wà mọ́ hmm. àwọn àǹfààní mìíràn tiẹ̀ wà lórí ẹ pé wọn ò ní wá mọ́ èmi lè wà èmi dẹ̀ lè má wà mọ́ torí náà yóò ní ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ ká máa lérò pé òǹdòdó wà lọ́wọ́ ká máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni bàbá ṣe bàbá ṣe ń gbàdúrà ó ṣe pàtàkì. ká máa ṣiṣẹ́ ó wà ní ìwé mímọ́ náà wọ́n ní kó mm. ṣiṣẹ́ kó jẹ́ tún máa retí ìdáhùn gbogbo iṣẹ́ tó ti ṣe gbogbo èrè ẹ̀ wàá kó wà ní bíbélì bẹ́ẹ̀. mi ò rò pé ẹ̀sìn kan wà nílẹ̀ ayé gan tí ó ṣe àtìlẹyìn fún ìmẹ́lẹ̀ fún ọ̀lẹ pé ká wá jókòó ká má ṣiṣẹ́ mi ò rò pé ẹ̀sìn náà wà nílẹ̀ bẹ́ẹ̀ni ọkọ o fẹ́ lọ ọkọ bọ̀gìnì kò mm. lẹ́sẹ̀ o bẹ́ẹ̀ni kò lè wá bá níbi tó wà wàá ṣiṣẹ́ fún ni. ipò téèyàn bá fẹ́ dé kò ṣeé ṣe láti sọ pé ọkàn fẹ́ jókòó sójú kan fẹ́ jókòó tẹ̀tẹ̀ rẹ̀ mm. mi ò ní ṣiṣẹ́ mm. lótìtọ́ a lè máa ṣiṣẹ́ kó má ti yọ ọ àmọ́ ká rí dájú pé àdúró pé a ṣiṣẹ́ àwọn òwe kan ní àkùkọ kọ ọ̀lẹ ṣe kí ni ọ̀lẹ ọ̀lẹ ah. pòṣe ṣé àárọ̀ ojú ẹ ṣojúmọ́ ti sáré mọ́ bẹ́ẹ̀ ni ọ̀lẹ ni ó ti daṣọ gbowó tún sùn mm. Mm. ọ̀lẹ o mọ̀ pásìkò ẹ lọ gbéra nílẹ̀ èyí tó tún ṣèwájú ọjọ́ ajé mm. ọjọ́ ajé ajé ò lè wá ba ẹ lè rìn wà á pàdé olórí ẹ ó lè jẹ ibi tó ti ń rìn lọ ibi tó ti ń ṣiṣẹ́ olórí á kùn ẹ bẹ́ẹ̀ agbára náà láti mọ ni lọ́lẹ̀ torí náà ká rí dájú pé à ń ṣàdúró pa wà bó pẹ́ bóyá a ó rí èrè ẹ̀ ní gbogbo ibi tá a bá wà kò bá jẹ́ pé kò bá má jẹ́ di iṣẹ́ ara ẹni gan bóyá iléeṣẹ́ téèyàn bá ṣiṣẹ́ kíyàn rí dájú pé òun ṣàdúró pa rẹ̀ hmm. láti mú tẹ̀síwájú bá ibi tó bá wà eléyìí náà ni a fi ń kí ẹ̀yin ará lé káàbọ̀ sórí ètò yín ètò wa ìjẹ́ ìtìlọ́ lónìí níbi tí a ti máa ń mú àwọn ìròyìn káàkiri orílẹ̀-èdè yìí ẹ̀yìn àtìmánà sàṣírí ilé òkè ń gbà mí ẹ wá sí ojú ìwòran yín kí etí má bàa di sóhun tó lọ láwùjọ wa èmi ọmọ yóò rẹ yín olólùfẹ́ yín ànúlùwàpọ̀ ọmọ Ògúnníyì èmi náà ni mo tún kí n káàbọ̀ sóbi àkọ̀tun ètò ìjẹtìlọ́ lónìí ẹ wá nǹkan fìdí torí pé a tún ti kó àkọ̀tun rìn dé gẹ́gẹ́ bí ṣe wà lórí ètò yìí tó o kábíyèsí rẹ elédùmarè ìbà rẹ tó tó ìwọ ló jẹ́ ká máa wà ìwọ náà ló jẹ́ ká sì máa bẹ ní atúnkìn káàbọ̀ sí orí ètò wa ǹjẹ́ ti gbọ́ àjẹkù oṣù tuntun ní agbára Ọlọ́run nínú oṣù yìí nínú ọ̀sẹ̀ yìí lágbára hmm. ọlọ́run a máa rí tajé ṣe èyí tó ti wá jẹ́ ọjọ́ ajé ẹ a máa rí tajé ṣe ẹ ṣé ẹ̀yin tẹ́ wà ní ilé lóko tẹ́ wà ní ọ́fíìsì yín mo lérò pé ẹ ti mú pẹ́ẹ̀nì yín sí ẹ̀gbẹ́ kan ẹ ti ń hmm. fi ẹ̀gbẹ́ ojú kan wo ẹ̀rọ móhùnmáwòrán yín àti ẹ̀yin ìyá ọlọ́jà bàbá ọlọ́jà tẹ̀wà ní ọjà ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń fi ọwọ́ kan ta àjà hmm. náà lẹ ti ń gbọ́ gbogbo ohun tí à ń sọ àjẹgbàdúrà lágbára ọlọ́run ojú tẹ fi ń wò wá kò ní fọ́ ní agbára ọlọ́run orúkọ tèmi kò yí padà èmi ọmọ yín olólùfẹ́ yín adéṣẹwà ọ̀ṣọ́ ọmọ wọn ní èkó èkìtì ẹ èkìtì kété nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ orí burúkú kì í ṣe tèmi orí burúkú ò ní jẹ́ tìyín náà láṣẹ ìdùnnú rẹ̀. ẹ lójú ìròyìn Vanguard ni ìròyìn yìí wà gẹ́gẹ́ bí a ṣe sọ ṣáájú adébíṣẹ́ má ṣe báyìí àgbọ̀n lẹ́ni lójú ìròyìn Vanguard náà ni ìròyìn balẹ̀ sí. Si à ń tún nàìjíríà ṣe o láti wà nípò ibùdó ìdókòwò lágbàáyé ta ló sọ bẹ́ẹ̀ ìgbákejì ààrẹ ilẹ̀ yìí Yini Kashim Shettima ó ní ó fi ìròyìn léde. so ìwọ náà ò lè fọwọ́ sọ̀yà pé hmm. òun tún nàìjíríà ṣe ah, ah. orílẹ̀-èdè tó wọ̀ gbogbo alájọ máa ṣe gbogbo alájọ ṣe gbogbo wa nílò ọ̀rọ̀ yìí lórí pé à ń ṣe àtúnṣe nàìjíríà mm-hmm. kó bá lè wà nípò tí ìdókòwò yóò fi máa wọlé lọ́tún lọ́sì hmm. ah, ah, ìjẹ́ ìjọba nìjẹ́ kódà ìjọba àpapọ̀ ní. òótọ́ ló sọ <laughs> eh, lójú ìròyìn punch àwọn aṣòfin àgbà ṣe ìpàdé lórí èròǹgbà ará ìlú fún owó oṣù àwọn adájọ́ lónìí. Hmm, ó ṣe pàtàkì láti rí dájú pé ah, àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ mm-hmm gbogbo òṣìṣẹ́ lápapọ̀ náà ni ló tọ́ sí láti ládùúgbà ní owó oṣù wọn àmọ́ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ àwọn adájọ́ bá gbóye owó tí àwọn adájọ́ mi gbàgbà ní adúrúpò tó ga jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọdún bẹ́ẹ̀ni ló fi gbọ́ fi ń káwé ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni wọ́n ní kó tó dé ipò ìwà gbọ́yọ owó oṣù wọn gbà mí ajẹun tí kò kò dára tó lójú ìròyìn The Sun náà ni ìròyìn wà dá àwọn ìdìmọ̀ kalẹ̀ láti fa àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tínú ń bí mọ́ra ta ló sọ bẹ́ẹ̀ abẹnugan ilé aṣojúṣòfin náà ni ó gba Ganduje nímọ̀ràn bẹ́ẹ̀ lójú ìròyìn punch bákan náà agbẹnusọ̀rọ̀ fún ilé aṣòfin rọ ẹgbẹ́ APC láti dá àwọn ọmọọgbẹ́ ilé aṣòfin ti ọdún 2027 padà. ìjẹ́ ti gbọ́ o pé kí ni pé báńkì àpapọ̀ nàìjíríà yẹ CBN ni ó ti wọ́gi lé ìkéde tí ó gbé jáde o lórí ẹ̀rọ owó orí láti gbógun ti wọ̀ ọ̀daràn lórí ayélujára ìwé ìròyìn The Nation ni ó kọ jáde. ó wọ́n ti wọ́gi lé hmm. báyìí. lọ́sẹ̀ tó kọjá níbi ìpàdé ìgbìmọ̀ olùṣàkóso alágbára ọlọ́jọ́ méjì mà ni wọ́n fi ìpàdé ọ̀hún lásìkò náà ni ìjọba àpapọ̀ nípasẹ̀ ààrẹ nípasẹ̀ agbẹnusọ ààrẹ náà ni ó fi léde pé ààrẹ ti darí níbi ìpàdé ọ̀hún kí báńkì àpapọ̀ kó má tẹ̀síwájú lórí ìgbésí ọ̀hún hmm. ohun tá a máa ń sọ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ lórí ètò pé ohun tí kò bá dùn máa aráàlú nínú ẹja sọ jáde lórí ọ̀rọ̀ owó rí hmm. pé à ń gbógun ti wọ̀ dáhùn lórí ayélujára ọ̀pọ̀ ló gbára ta káàkiri orílẹ̀-èdè yìí àwọn èèyàn ti sọ̀rọ̀ lókàlùkù ti fẹ̀hónú hàn pa ah, ẹ̀ tún gbé owó rí ẹ̀ máa gba ìdajì ìdá ìyẹn two point five percent lórí kìnnìkan ó kálukú ló ṣàfẹ́ owó náà tó sì jẹ́ pé àṣèyìnwá àṣèyìnbọ̀ ìjọba àti ìgbìmọ̀ olùṣàkóso ilẹ̀ yìí mm-hmm. wọ́n jókòó lé lórí wọ́n jíròrò lé lórí wọ́n sì gbé ìpinnu láti bọ́ sí láti gbọ́rọ̀ sẹ́nu àwọn aráàlú ní orílẹ̀-èdè yìí lójú ìròyìn leadership mo máa dúró ṣinṣin o nínú òṣèlú mi ò kúrò ń bẹ̀ rárá rárá ẹ̀yin tẹ́ bá ní kí n kúrò ń bẹ̀ ìrọ̀lẹ́ pa ah, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o Àtíkù ló mm. fi léde bẹ́ẹ̀ bàbá ní kò sí òun ò sinmi o mm. òṣèlú yẹn àjọ máa ṣe ni tí a bá jọ ṣe títí dópin ni mm. bẹ́ẹ̀ ni ó lóun ò dúró òun máa dúró ṣinṣin nínú òṣèlú òun ò fẹ̀yìntì rárá nínú òṣèlú. lójú ìròyìn The Sun náà ni ìròyìn wà ìjẹ́jọ́ pé àwọn aṣojúṣòfin dábàá ọ̀ kí gbogbo ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ ètò ìdìbò kí ó máa wá sópin ṣáájú ètò ìbúra wọlé lọ́pọ̀ ìgbà ni àwọn ọmọ orílẹ̀-èdè ti máa ń bẹnu àtẹ́lu ìgbẹ́jọ́ lórí awuyewuye tó ṣúyọ nípa àwọn ètò ìdìbò lórílẹ̀-èdè yìí lọ́lọ́pọ̀ òjọ̀ká àwọn èèyàn ó ti ń pẹ́ jù ìgbà míì yóò tún lẹ́yìn tí wọ́n tún tún ṣe ìbúra wọlé fún àwọn tí obìnrin ní ètò ìdìbò ìgbẹ́jọ́ ọ̀hún yóò sì tún tẹ̀síwájú ìgbà míì hmm. ó ṣeé ṣe kó jẹ́ pé lẹ́yìn tó ti ṣèbúra wọlé ọ̀hún tán àwọn tí wọ́n búra wọlé fún ó tún yọ wọ́n nípò á tún fi ẹlòmíì sí àlẹ́ ẹlòmíì ni ó borí nínú ètò ìdìbò á ṣà máa bá lọ bá lọ bẹ́ẹ̀ kódà ó ṣeé ṣe kó jẹ́ pé sáà ọlọ́dún mẹ́rin tó ẹ̀kẹ́ lómi lò ẹni tí wọ́n kọ́kọ́ kéde ó lè ti lọ bí méjì nínú ẹ̀ nítorí náà ó ṣe pàtàkì lóòótọ́ lójú ìròyìn The Sun ni health speaker. ẹ lójú ìròyìn Daily Post Peter Obi ṣe àbẹ̀wò fún àwọn tó farapa nínú ìbúgbàmù èyí tó wáyé ní mọ́ṣáláṣí ìpínlẹ̀ Kánò hmm, wọ́n ní ìbúgbàmù kan ló tún ṣẹlẹ̀ ní. ní ọ̀sẹ̀ tó kọjá lọ lọ́sẹ̀ tó kọjá. arákùnrin tí ó dáná sun mọ́ṣáláṣí ọwọ́ tẹ̀ ọwọ́ tẹ̀ o kódà ìròyìn mo wá nínú ìròyìn jákèjádò tẹ bá tẹ rí ohun tí ó sọ pé ohunkóhun ọ̀rọ̀ tí ò tiẹ̀ ṣe ń bọ́ sétí hmm. ọ̀rọ̀ tí ò tiẹ̀ tí ò tiẹ̀ tí kò tí kò tó nǹkan torí pé torí àwọn mọ̀lẹ́bí tiẹ̀ ló ṣe wá ló fẹ́ fìyà jẹ ló ṣe dáná sun mọ́ṣáláṣí ọ̀hún hmm. àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ àtàwọn aráàlú aráàlú tó kù tó láti gbàdúrà lówùúrọ̀ kùtùkùtù àwọn ni wọ́n fara gbá nínú hmm. ìṣẹ̀lẹ̀ náà hmm. àmọ́ ọwọ́ ti tẹ̀ nígbà tó dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ọ̀nà ni ó ń fi àlàyé ọ̀hún síta. Hmm. kájọ tó máa dúpẹ́ lọ́wọ́ Peter Obi náà pé wọ́n kó àbẹ̀wò. lójú ìwé ìròyìn Punch ìpèsè epo rọ̀bì súnmọ́ mílíọ̀nù kan lé ẹ̀sùn méje bárẹ́lì ní òjúmọ́ ta ló sọ bẹ́ẹ̀ àjọ NNPCL ni ó fi ìròyìn léde lójú ìròyìn punch ni health wíkà. Hmm. lójú ìròyìn punch bákan náà jẹ́ kí àwọn òṣìṣẹ́ kúkú ṣe iṣẹ́ wọn ní ọ̀fẹ́ ju kí wọ́n gba owó oṣù ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta àwọn ẹgbẹ́ NLC lọ́ọ́ fi léde wọ́n ní kàkà kí wọ́n gba ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta ẹ̀kọ́ kúkú ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ hmm. torí owó yẹn kéré owó yẹn kéré ju kéèyàn máa ṣiṣẹ́ ṣiṣẹ́ kó wá gbé owó tó forty thousand naira bẹ́ẹ̀ni méjìdínláàádọ́ta náírà lọ lójú ìwé ìròyìn punch ni ìròyìn wà lórí ìpèsè epo bẹntiróòlù láti ọ̀dọ̀ iléeṣẹ́ Dangote ó ṣeé ṣe ò kíjọba àpapọ̀ kí ó gé ìgbéwọlé epo láti ilẹ̀ òkèèrè kúrú ta ló sọ bẹ́ẹ̀ ìjọba náà ni ó fi ìròyìn náà léde látàrí pé ìpèsè epo bẹntiróòlù láti ọ̀dọ̀ iléeṣẹ́ Dangote ìwé náà ni ó jáde pé yóò pọ̀ sí bẹ́ẹ̀ sí pọ̀ sí ẹ̀hún náà ni ó mú kí ìjọba àpapọ̀ kí ó máa pinnu láti gé ìgbéwọlé epo láti ilẹ̀ òkèèrè ó ní tírílíọ̀nù mẹ́fà náírà ó ní ó ṣeé ṣe o láti gé e kúrò. lójú ìròyìn Daily Post ààrẹ ilẹ̀ Iran di olóògbé nínú ìjàmbá ọkọ̀ òfurufú àwọn ikọ̀ ológun gba ẹ̀mí ènìyàn tí ó tó mẹ́tàléní ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún yẹn three hundred and eighty three là lẹ́yìn ọdún mẹ́wàá táwọn ajínigbé gbé wọn lọ sínú igbó Sambisa ìwé ìròyìn The Nation ni ó gbé ìròyìn jáde. Hmm lójú ìròyìn daily post títún ìrètí ṣe ìyẹn ni pé kéèyàn máa tún ìrètí ṣe tí hmm. eh, ìjọba Tinubu tó pè ní renewed hmm, hmm renewed hope ó ti wá di àìsírètí mọ́ o èmi kọ́ ni mo fi léde o àwọn àgbà apá àríwá ló sọ̀rọ̀ tako ìjọba Tinubu. lójú ìwé ìròyìn Daily Post ni ìròyìn wà lé ọ̀rọ̀ ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ Ondo èdè tó mọ̀ pé àwọn káàdì ìdìbò alálòpẹ́ ètò tó two hundred and sixty one thousand seven hundred and three níye náà ni àwọn olùdìbò kò tí ì gbà ọ́ àjọ INEC ni ó fi léde bẹ́ẹ̀ ẹ̀yin ará ìlú ní ìpínlẹ̀ Ondo ẹ̀fẹ́ni tó bá fẹ́ láti kópa nínú ètò ìdìbò ẹ jáde lọ gba káàdì ìdìbò yín o fáwọn tí ó sì jẹ́ pé wọn ò tí ì forúkọ sílẹ̀ bẹ́ẹ̀ ni àjọ elétò ìdìbò ìyẹn INEC wọ́n ti kéde pé ètò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò yóò bẹ̀rẹ̀ láìpẹ́ ọjọ́ kẹtàdínní ọgbọ̀n oṣù karùn-ún yẹn May twenty seven wọ́n ní yóò bẹ̀rẹ̀ nítorí náà ẹni tí ò bá fún ẹni tí ò bá ti forúkọ sílẹ̀ eh, fún ètò ìdìbò ọ̀hún bó bẹ́ẹ̀ sí ó láǹfààní láti forúkọ sílẹ̀ láàrin ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún àti ọjọ́ karùn-ún oṣù kẹfà bákan náà àwọn tó jẹ́ pọ́n ti forúkọ sílẹ̀ tẹ́lẹ̀ tó ń tí gba káàdì ìdìbò wọn kọ́ jáde kọ́ lọ gba káàdì lábàdàdé pé hmm. ojúṣe nìkọ̀ọ̀kan wa náà ni láti kópa nínú ètò ìdìbò kí a lè láǹfààní láti yan àwọn tí ó wù wá àwọn tá a fẹ́ kàn ṣojú wa láti yàn wọ́n sí ipò pàápàá jùlọ ipò gómìnà agbẹ́gbẹ́ wa ṣe mọ̀ pé ètò ìdìbò ó jẹ́ èyí tó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni ó dára láti jáde lọ káà náà sọ pé àfẹ́yàn bẹ́ẹ̀ ni àfẹ́yàn tó jẹ́ pé yóò ṣojú wa yóò darí ìpínlẹ̀ wa gẹ́gẹ́ bí a ṣe fẹ́ lójú ìròyìn daily post ní ọ̀tún ìròyìn kà. lójú ìròyìn punch ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Zamfara wá kí Gàdújẹ dá sí làásìgbò èyí tí ó ń lọ. lójú ìwé ìròyìn Vanguard àwọn alábàtà náà ni àwọn iléeṣẹ́ léyìí tí ó ń pèsè ohun èlò yẹ manufacturers náà ni olóyìnbó ń pè wọ́n ni wọ́n ti pariwo síta lórí bí ọjà tí wọn kò tí ì rí tà bí ó ṣe pọ̀ tó láwọn ibi ìkẹ́rùpamọ́sí wọn ìròyìn Vanguard ni ó kọ jáde kódà gẹ́gẹ́ bí ìròyìn Vanguard bí ó ṣe sọ ó pé àwọn iléeṣẹ́ tó ń pèsè àwọn ohun jíjẹ ohun tí àwọn èèyàn ń jẹ táwọn aráàlú ń jẹ wọ́n ṣe ni wọ́n kàn ń pariwo síta tó ń ké gbàjarè pé àwọn èèyàn wá rajà hmm. àwọn ọjà tí <laughs> tó ti pèsè sílẹ̀ àwọn ọjà tó ti gbé wọlé ṣe ni ó ga tó jẹ́ pé ó pọ̀ láwọn ibi tó ń kó ẹrù pamọ́ sí tí àwọn aráàlú ò rà ẹ̀yìn ìwé ìròyìn Vanguard ni ó kọ jáde bẹ́ẹ̀. lójú ìròyìn Daily Post agbẹnusọ̀rọ̀ ilé ìgbìmọ̀ tẹ́lẹ̀ ti ìpínlẹ̀ Edo kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sí ẹgbẹ́ APC. ẹgbẹ́ NLC kò mọ̀ nípa ọ̀rọ̀ tí ń lọ lórí ìpinnu Labour Party láti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú yòókù lọ́dún 2027 Joe Ajero lẹ́yìn tí í ṣe ààrẹ ẹgbẹ́ NLC òun náà ni ó fẹ̀rẹ̀ léde ìròyìn Punch ni ó sì kọ jáde lójú ìròyìn politics Nigeria àwọn ọ̀dọ́ tìpínlẹ̀ Niger Delta kí Wike àti Fubara nílọ̀ lórí làásìgbò òṣèlú èyí tí ó lọ. lójú ìwé ìròyìn Vanguard tó jáde má ṣe àtìlẹ́yìn fún Peter Obi lọ́dún two thousand and twenty-seven bíi ni ẹlẹgbẹjú ìròyìn Vanguard tó jáde ní òwúrọ̀ tòní lọ Àtíkù ni ó sọ ọ̀rọ̀ yìí ẹ lọ gba ìwé ìròyìn Vanguard tó jáde ní òwúrọ̀ tòun náà gẹ́gẹ́ bí mo ṣe sọ láti mọ ohun tí ẹni ó jẹ́ ọ̀kan lára àwọn olùdíje sípò ààrẹ lọ́dún 2023 gẹ́gẹ́ bí ohun tí ó sọ a sì láǹfààní láti kà sí etí ìgbọ̀nyìn nígbà tí a bá padà dé ẹ lójú ìròyìn Daily Post gómìnà Kogi ti ṣèlérí láti mú gbogbo àwọn agbénipa ti ọ̀gbẹ̀ ẹ tẹ́bà gbàgbé wọ́n ní ìpànìyàn wáyé ní hmm. ọ̀gbẹ̀ ẹ ìjọba ìbílẹ̀ ọ̀gbẹ̀ ti Kogi wọ́n sì fi ìyà tó tọ́ jẹ wọ́n ẹ hmm. gómìnà Òdòdó òun ló fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀. Hmm. ẹ kí ìyà tó tọ́ kó tó tọ́ tó tó tọ́ sí wọn bẹ́ẹ̀ ni tó ya àwọn èèyàn rẹ̀ kàn fi jẹ wọ́n lóòótọ́ ni hmm. ewu làbúrò máa lọ́wọ́ nínú hmm, ìjínigbé ìpànìyàn lọ́lọ́kọ̀ òòjọ́ kan ah, lóòótọ́ ojúṣe ìjọba ni láti rí dájú pé ìpèsè ààbò wà fáwọn aráàlú ṣáwọn ló ṣe ń pa àwọn aráàlú náà àtẹ̀bá ah, ah, aráàlú náà ni ó ń darapọ̀ mọ́ <sighs> ikọ̀ agbénipa. èrè wo ni wọ́n èrè wo ni wọ́n rí nínú láti máa dá wàhálà sílẹ̀ láti máa gbẹ̀mí àwọn aláìṣẹ̀ ẹ̀ ní ìlú àwọn tó jẹ́ pé wọ́n wà lágbègbè wọn torí náà ohun tí ó dára náà ni gómìnà ti sọ yìí kàn dájú pé ọwọ́ òfin tẹ àwọn èèyàn wọn láìpẹ́ láì jìnnà lójúròrò Vanguard lórí ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Rivers tí o mẹ́nubà lẹ́ẹ̀kan mhm. iṣẹ́ tí Tinubu tí ó gbé fún mi ó mo gbájúmọ́. iṣẹ́ wo ló gbé fún bẹ́ẹ̀ ni <laughs> iṣẹ́ wo ló gbé fún ẹ. kò sóò tó kàn mí rárá rárá kódà mi ò wọ̀ tún mi ò wò sí. Ah, iṣẹ́ mi gangan hmm. wọ́n ní iṣẹ́ tó bá fún ni ah. báyìí yẹn máa bẹ́ẹ̀ ni wàá kọjú iṣẹ́ yẹn. mo kọjú sí ó ní mo gbájúmọ́. mo ń gbọ́ ẹ. ta ló sọ bẹ́ẹ̀ Wike ẹni tó jẹ́ mínísítà fún olúlu ilẹ̀ wa. ó jẹ̀bi ó jẹ̀bi tó sọ pé Wike ni wọ́n rí àwọn ni wàá sọ̀gbà tó wà ní Tinubu jọ sọ. àbí ní hmm. Wike tó Tinubu ló gbéṣẹ́ fún un. ndọ́ra oyèrè tẹ́ ẹ̀ sọ pé wíkẹ́ o wíkẹ́ ló ah, rárá o ọwọ́ mi funfun lẹ́lẹ́ lọ́wọ́ mi hmm. iṣẹ́ tí Tinubu tó gbélé mi lọ́wọ́ òun nìkan ni mo gbájúmọ́ hmm. ìwé ìròyìn Vanguard náà ni ó kọ jáde lójú ìròyìn punch ọba aláyé kan ti ìpínlẹ̀ ọ̀yọ́ fìgbẹ̀ta lórí owó oṣù ọdún márùn-ún bàbá ni wọ́n jẹ òun ní owó oṣù ọdún márùn-ún kí òun tó dé orí ipò hmm. ni wọ́n sọ pé nǹkan báyìí làwọn máa pẹ̀lú àwọn nǹkan tó yẹ kí wọ́n ti ṣèlérí pọ́ máa fún òun náà wọ́n ní hmm. wọ́n jẹ́ wọ́n jẹ́ òun ní owó oṣù ọdún márùn-ún àti hmm. àwọn nǹkan kan tí wọ́n sọ pé máa fún òun. wọ́n jẹ́ lé owó oṣù ọdún márùn-ún bó lọ ṣe fẹ́ kí bàbá kó máa darí ìlú dáadáa nígbà tá a bá tún jọba láyé àjọ àwọn òṣìṣẹ́ ló àtúnjẹ ọba ah, ṣọba gan ní darí àwọn èèyàn síbi tí ò dá kódà kó bá wa sanwó àwọn ọba láyé wa kó sanwó oṣù fáwọn ọba wa ẹ lójú ìròyìn Tribune tó jáde ní òwúrọ̀ tòní àwọn oògùn ayédèrú lè ṣokùnfà ìjàmbá fún ẹ̀ka ètò ìlera lágbàáyé o àjọ kan tí kì í ṣe tìjọba ò ní ó pariwo síta bẹ́ẹ̀ bákan náà ni ní ọ̀sẹ̀ tó kọjá ní ẹgbẹ́ àwọn àpò oògùn òyìnbó bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ pé wọ́n pèsè oògùn òyìnbó ni wọ́n pariwo síta fún ìjọba pé gbogbo àwọn iléeṣẹ́ tó jẹ́ tilẹ̀ òkèèrè tó jẹ́ pé wọ́n ń pò oògùn òyìnbó tó ń jà kúrò ní orílẹ̀-èdè yìí ó yẹ kí ìjọba kọ́ wọ́n náà láti dẹ́kun wọn mm. nítorí pé iye owó oògùn tó ń wọ́n bó ṣe ń wọ́n sókè bó ṣe ń wọ́n sí lójoojúmọ́ ohun tó ń fà á lórí ọ̀rọ̀ ayédèrú oògùn tí wọ́n tún kà yìí a lérò pé ìjọba nípasẹ̀ àjọ NAFDAC mm, wọ́n á gbé ìgbésẹ̀ tí ó yẹ tó yẹ ayédèrú oògùn kódà àwọn abẹ́rẹ́ mi wà jẹ́ pé ó ń fa ìjàmbá sára àwọn aráàlú kódà ó ń mú ẹ̀mí ènìyàn míì lọ hmm. eh, káwọn aráàlú náà tá bá ti ra oògùn ó ṣáà ní bó ṣe máa ń kọ hmm. ẹ jẹ́ ká wo oògùn tá ti rà ṣó ní NAFDAC nọ́mbà ń bẹ àbí kò ní hmm. kì í ṣe pé ká kọ̀ ra oògùn ká lò. Mm, ká ṣe àyẹ̀wò tó jẹ́ ká ṣe àyẹ̀wò tó tọ́ àti tó yẹ ó tún ní wọ́n ti máa ń kọ àwọn nọ́mbà tó yẹ pé tó bá tẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà á mọ̀ bóyá ayédèrú lóògùn àwọn ọ̀pọ̀ aráàlú ò kí ń farabalẹ̀ láti múra àwọn nǹkan báyìí àtúrọ̀ ìjọba náà àjọ NAFDAC àti aráàlú náà káà náà tún jòyà ògùn náà ti wá lórí ògùn náà ló mú kí ẹgbẹ́ àwọn apògùn ìbò gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú kó máa ké síjọba láti wá nǹkan ṣe ẹ̀kan tún mú àgbéga bá àwọn iléeṣẹ́ tó ń pèsè oògùn lábẹ́lé kó tún mú àgbéga bá wọn káwọn náà kó lè láǹfààní láti máa pèsè oògùn lówó tí kò bùpá fún àwọn aráàlú. àgbàdúrà pé ìjọba ọlọ́mà wọn ní agbára láti ṣe gbogbo nǹkan wọ̀nyí lójú ìròyìn punch wọ́n pa àwọn ènìyàn méjì tí àwọn méje méje sì wà ní àhámọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ebonyi. fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìrètí ta ló sọ bẹ́ẹ̀ àlùfáà kan láti ìpínlẹ̀ Kaduna náà ni ó sọ bẹ́ẹ̀ fún ààrẹ Tinubu lójú ìròyìn leadership ní health week. lójú ìròyìn punch àwọn àjọ tó ń rí sí oògùn wọ́n wá àwọn tọkọ-tìyàwó kan lórí ẹ̀sùn gbígbé oògùn olóró yẹn cocaine wọ́n ti ní wọ́n ń wá àwọn tọkọtaya <laughs> iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe hmm. wọ́n ń wá wọn báyìí. lójú ìròyìn Daily Post ìpínlẹ̀ Akwa Ibom ṣe àkọlẹ̀ ènìyàn tó lé ní ẹgbẹ̀rún mẹ́ta ètò olùgbàdì àrùn kọfì láàrin oṣù mẹ́rin ní ìròyìn tó kẹ́yìn lọ́wọ́ mi lójú ìròyìn Naija News àwọn ọlọ́pàá pa àwọn agbésùmọ̀mí méjì nínú ogun tó wáyé nípínlẹ̀ Kaduna. lójú ìwé ìròyìn The Sun gba ìpínlẹ̀ Katsina là lọ́wọ́ ebi àti ètò ààbò tó mẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà ni ó pààrọ̀ àbẹ́ẹ̀ sí àjọ tó rí sí ìpèsè oúnjẹ lágbàáyé yìí ní WFP ní ojú ìròyìn leadership ebi ń pa wá kú lọ ọ̀tà ló sọ bẹ́ẹ̀ àwọn ènìyàn tíjọba pèsè ibùgbé fún ìyẹn àwọn ènìyàn tí tó jẹ́ pé àṣekù ní ibùgbé wọn látàrí rògbòdìyàn tó wáyé lágbègbè wọn tíjọba wá pèsè ibùgbé fún ìyẹn IDPs àwọn náà ni wọ́n ké gbàjarè tó ń pariwo síta bẹ́ẹ̀ pé àwọn ò rí oúnjẹ jẹ o hmm. wọ́n ní àwọn ò tẹ̀ rí oúnjẹ fi sẹ́nu mọ́ ó dábọ̀ ṣe pariwo síta yẹn ni wọ́n pariwo síta bẹ́ẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Borno lójú ìwé ìròyìn Vanguard ni ìròyìn wà lórí ìkọ̀wé fipò sílẹ̀ ọlọ́pọ̀yàn tó wáyé ní ìpínlẹ̀ Rivers Fubara náà ni ó yẹ kí àwọn kọmíṣánná náà ni ó yẹ kí wọ́n ṣe àtìlẹyìn fún òun kì í ṣe mínísítà fọ́rọ̀ orílẹ̀ wa ta ló sọ bẹ́ẹ̀ kọmíṣánná tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún èyí ni Ibim Simenitari ni ó sọ bẹ́ẹ̀ bákan náà ni ojú ìròyìn Daily Post tí ó jáde ní òwúrọ̀ tòní lórí ọ̀rọ̀ ìyànsípò aṣojú ẹni tí yóò ṣojú ẹgbẹ́ APC nínú ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Ondo ìwé ìròyìn Vanguard náà ni ó kéde rẹ̀ pé Jimoh Ibrahim tako ìgbésẹ̀ ìlàjà lójú ìwé ìròyìn Vanguard bákan náà mo ti ṣetán láti bọ́ sí ipò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ta ló sọ bẹ́ẹ̀ ọba owólabí ọlákùlẹ́yìn náà ni ó fi léde lójú ìwé ìròyìn leadership mínísítà tẹ́lẹ̀ rí fọ́rọ̀ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí Ìyìnì Àjíbọ́lá Fọ̀njá jáde láyé lẹ́ni hmm. ọdún méjìléní ọgọ́rin yẹ eighty two years hmm. ni ojú ìròyìn Punch akẹ́kọ̀ọ́ kan náà ni ó jáde láyé o látàrí ìjàmbá iná ètò wáyé ní ilé ẹ̀kọ́ àwọn àlùfáà yẹ sẹ̀mínárì ní ìpínlẹ̀ Anambra lójú ìwé ìròyìn Punch èèyàn méjì kò méje náà ni ó tún kó sọ́wọ́ àwọn ajínigbé o ní ìpínlẹ̀ Ebonyi àwọn ìròyìn àti àwọn tó kù hmm. náà ni a máa kà sí etí gbọ̀nyìn nígbà tí a bá padà dé ẹ báyìí kò níbẹ̀ ètò yìí ètò wa ìjẹ́tìgbọ́ ń tẹ̀síwájú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 kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ káàbọ̀ padà sórí ètò yín ǹjẹ́ ti gbọ́ ẹ nígbà tí a ti ka kókó sí ní etí nígbà ẹ̀ kí a bọ́ sí abami ètò ẹ̀ kàkà sí ẹ̀yin olólùfẹ́ wa létí ẹ lójú ìròyìn punch àwọn aṣòfin àgbà ṣe ìpàdé lórí èròǹgbà aráàlú fún owó oṣù àwọn adájọ́ lónìí àwọn aṣòfin àgbà ti bẹ̀rẹ̀ ìpàdé lórí gbígbọ́ èròǹgbà àwọn ará ìlú lórí àfihàn owó oṣù àwọn adájọ́ àti àwọn ọ̀gágun mìíràn káàkiri àgbáyé àwọn agbéròyìn tí wọ́n fi èròǹgbà àwọn ará ìlú hàn fún aṣojúṣòfin tí wọ́n pe àkọlé lẹ́tà náà ní nas s o two four twenty twenty four tí ọ̀gágun àgbáyé àti mínísítà fún ọ̀rọ̀ owó ìyún Lateef Fagbemi sì ṣe àbẹ̀wò lórí ìwé náà ọjọ́ tí wọ́n fi sórí ìwé náà ní ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún 2024 tí wọ́n sì fi tó AGF létí láti gbáradì àti bá àwọn ìgbìmọ̀ asòfin sọ̀rọ̀ àti àwọn aráàlú ìwé náà ní àwọn alága ìgbìmọ̀ àwọn adájọ́ àti àwọn ọ̀gágun mìíràn sì bọ̀wọ́ lù ú tẹ́ bá fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ìgbàjúwe ìròyìn punch tó jáde láàárọ̀ yìí. lójú ìwé ìròyìn Vanguard ni ìròyìn wà á ń tún Nàìjíríà ṣe o láti wà nípò ibùdó ìdókòwò lágbàáyé ìyẹn Shettima ni ó fi ọ̀rọ̀ léde igbákejì ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí ní Kashim Shettima lọ́jọ́ ẹtì tó kọjá náà lè wí pé ètò léyìí tí ìjọba ààrẹ Tinubu tó gbé kalẹ̀ ètò ń pè ní renewed hope náà ni ó jẹ́ ìlànà ìsọdọ̀tun èyí tí ó wà láti tún orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe kí ó bá lè wà ní ipò ibùdó ìdókòwò lágbàáyé ìyẹn ibùdó tó jẹ́ pé ìdókòwò yóò ti máa yà wá lọ́tún lọ́sì káàkiri àgbáyé igbákejì ààrẹ ilẹ̀ yìí náà ni ó wípé ìlànà ọ̀hún èyí tí ìṣàkóso ti ń bẹ̀rẹ̀ lóde báyìí lábẹ́ ìdarí ààrẹ bọ́lá tinubu tí ó gbé kalẹ̀ ìyẹn ìrètí ọ̀tun tó ń pè ní renewed hope agenda náà ni ó dá lórí àwọn kókó pàtàkì ti ìlànà ìṣèjọba àràwà bákan náà ni ó tún dá lórí ìdàgbàsókè àti ìjíròrò pẹ̀lú àwọn ọmọlẹ̀ yìí etí ń bẹ nílẹ̀ òkèèrè gẹ́gẹ́ bí ó ti sọ níbi ìpàdé alágbára lẹ́yìn tí ó wáyé nílùú àbújá níbẹ̀ náà ni sẹ́nẹ́tọ̀ shettima ni ó ti ṣàlàyé lọ́lọ́kọ̀ọ́jọ̀kan lórí àwọn ètò etí ìṣàkóso ti ń bẹ lóde báyìí tí ó ti pinnu láti ṣe ó ṣàlàyé ọ̀rọ̀ pé ààrẹ bọ́lá tìǹbù náà ni ó ti pinnu láti rí dájú pé àwọn ìlànà ni ó já sí àṣeyọrí nípasẹ̀ ìsowọ́pọ̀ èyí tí ó yẹ láti mú ìsọdọ̀tun bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà láti mú àgbékalẹ̀ bá ètò ààbò jákèjádò orílẹ̀-èdè yìí lójú ìròyìn Vanguard náà ni ó ti rí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn kà lójú ìròyìn punch agbẹnusọ̀rọ̀ fún ilé aṣòfin rọ ẹgbẹ́ APC láti dá àwọn ọmọ ẹgbẹ́ ilé aṣòfin ti ọdún 2027 padà agbẹnusọ̀rọ̀ fún ilé ìgbìmọ̀ aṣòfin aṣojúṣòfin ìyún tajudeen abbas ní ọjọ́ ìsinmi ó rọ àwọn ọ̀gá ti ẹgbẹ́ òṣèlú apc láti dá àwọn ọmọ ẹgbẹ́ ti iléègbìmọ̀ aṣòfin padà sí ipò ní ọdún 2027 abbas fi léde wípé ṣíṣe òfin nílò ìrírí tó dángájá láti lè ní ìdàgbàsókè èyí tó yè koro ó pe alága fún ẹgbẹ́ òṣèlú APC ìyún Abdullahi Ganduje láti lo ipò rẹ̀ fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ nílé ìgbìmọ̀ asòfin Abbas ẹni tó fi ọ̀rọ̀ yìí léde níbi ìpàdé àwọn olókòwò ńlá ní ìpínlẹ̀ Kaduna ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ló ti darapọ̀ mọ́ ilé ìgbìmọ̀ asòfin eléyìí máa fún Gàdúje láyè láti bá àwọn ọmọ ẹgbẹ́ APC sọ̀rọ̀ kí wọ́n padà sí ipò wọn nílẹ̀gbìmọ̀ aṣojú-ṣòfin ti ọdún 2027 tí bá fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà gbajúwò ìròyìn punch tó jáde láàárọ̀ yìí. lọ́jọ́ ìròyìn the nation ni ìròyìn wà báńkì àpapọ̀ ti kéde ìwọ́gilé àṣẹ tó gbé jáde o lórí ọ̀rọ̀ owó orí láti gbógun ti wà ọ̀daràn lórí ayélujára báńkì àpapọ̀ torílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn ní CBN ni ó ti wọ́gilé ìkéde èyí tí ó dé jáde ṣáájú ní èyí tí ó ti pa láṣẹ fún àwọn ilé ìfowópamọ́ gbogbo eh, láti yọ owó orí ìdajì ìdá ìyẹn ní zero point five percent lórí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti wí owó orí ọ̀hún náà ni ó wà láti lọ́gun ti wọ̀ ọ̀daràn lórí ayélujára ètò wọn pè ní National Cyber Security Levy ní ní àlàyé lẹ́yìn tí ó fi léde ní ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún two thousand and twenty-four tí a wà nínú rẹ̀ yìí náà ni báńkì àpapọ̀ nàìjíríà ni ó ti dárí dodo àwọn ilé ìfowópamọ́ ọ̀hún láti máa gba owó orí tí ó tó ìdajì ìdá ìyẹn zero point five percent lórí àwọn ọmọ ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe jáde láti ojú ìròyìn The Nation ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n bí ẹnu àtẹ́ lu àṣẹ tó jáde ọ̀hún láti ọ̀rọ̀ báǹkì àpapọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ni wọ́n ti wí wọ́n wí pé àṣẹ ọ̀hún náà ni yóò tún mú àgbéga bá ìnira tí ọ̀pọ̀ aráàlú ń kojú látàrí ọ̀wọ́gógó tó dé bá iye ohun gbogbo ní orílẹ̀-èdè yìí àmọ́ báǹkì àpapọ̀ ọ̀hún náà ni ó ti wá kéde ìwọ́gilé àṣẹ ọ̀hún nínú àlàyé kan léyìí tí ó jáde láti ọwọ́ agbẹnusọ fún ẹ̀ka tó rí sí ìṣàkóso owó sísan yìí ní Chibuso Eefobi àti lọ́wọ́ ẹni tí ó jẹ́ olùdarí àwọn ìlànà àti ètò léyìí tí ó kan ọ̀wọ́ ọ̀rọ̀ owó nínú báńkì àpapọ̀ ọ̀hún èyí ni Haruna B Mustapha lójúwèé ìròyìn The Nation ní ọ̀tìrì ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn kà. lójú ìròyìn leadership mo máa dúró ṣinṣin nínú òṣèlú Àtíkù ló fi léde ẹni tó jẹ́ wàásìrì ìpínlẹ̀ Adamawa àti igbákejì ààrẹ tẹ́lẹ̀ ìyún Àtíkù Abubakar ti jẹ́ kó di mímọ̀ pípé òun ò ti ṣetán o láti fẹ̀yìntì nínú òṣèlú nígbà tí òun sì ń bẹ láàyè ó sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ níkànnì BBC ti Haúsá lórí sísin òṣèlú lórí sísin òṣèlú ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé tí ènìyàn kan bá rò wípé àwọn máa káwọ́ gbéra láti máa wò kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà máa jìyà àbí kí wọ́n máa jẹ gàba lórílẹ̀-èdè wa lórí o ó ní ẹni náà ń lálàá ni o àlá tí kò jẹ́ lè ṣẹ ni nítorí òun ò sì ṣetán láti fi òṣèlú sílẹ̀ kò sì ní rí bẹ́ẹ̀ láéláé ó ní kí wọ́n máa wòran o bóyá òun ò ní díje fún ìdìbò ọdún seven tó ń bọ̀ lọ́nà gbogbo ipá wa láti sà kí ìjọba àwarawa yìí lè jẹ́ kí ìdàgbàsókè bá orílẹ̀-èdè wa nàìjíríà nítorí náà a ò ní wòran kí gbogbo rẹ̀ kó tójú wa bàjẹ́ ẹ̀ẹ́n tí a fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ̀gbájúwò ìròyìn leadership tó jáde láàárọ̀ yìí lónìí ní kanu yóò mọ̀ bóyá yóò kúrò ní àhámọ́ àjọ DSS òní ti ṣe ọjọ́ ajé ogúnjọ́ oṣù karùn-ún ọdún two thousand and twenty-four ní olórí ikọ̀ ajìjàgbara fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra IPOB èyí ni Nnamdi Kanu yóò tún fojú ba ilé ẹjọ́ láti gbọ́ èròǹgbà ilé ẹjọ́ lórí ẹ̀bẹ̀ rẹ̀ láti gbé kúrò ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn DSS lọ́jọ́ kẹtàdínlógún oṣù kẹrin ọdún yìí ni onídàájọ́ Binta Nyako náà ni ó sún ìgbẹ́jọ́ síwájú di òní lẹ́yìn tó ti gbọ́rọ̀ látẹnu àwọn agbẹjọ́rò agbẹjọ́rò fún Nnamdi Kanu èyí ni Aloy Ejimakor nígbà tí ó ń sọ̀rọ̀ náà ni ó sọ pé níṣe ni àjọ DSS ń tẹ ẹ̀tọ́ oníbàárà òun lójúmọ́lẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń fọ ojoojúmọ́ fi sí àhámọ́ wọn bẹ́ẹ̀ náà ni ó ní bẹ́ẹ̀ náà ló ní àwọn bíi Sambo Dasuki lẹ́yìn tó ti fìgbà kan rí jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò àti olórí ikọ̀ mùsùlùmí kan ìyẹn Sheikh Ibrahim Elzaki Zaki èyí tí wọ́n ti jẹ àǹfààní rí ó wí pé kò sóhun tó sọ pé kí Kanu náà má lẹ́tọ̀ọ́ sí irú àǹfààní òmìnira bẹ́ẹ̀ bákan náà ni Ejimakor ní ó rọ ilé-ẹjọ́ ọ̀hún kí ó pàṣẹ pé kí àjọ DSS tó fi Kanu sílẹ̀ láti gba òmìnira ara rẹ̀ lójú ìwé ìròyìn Punch ní LTV ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà kà lójú ìròyìn Daily Post tó kẹ́yìn lọ́wọ́ mi Peter Obi ṣe àbẹ̀wò fún àwọn tó farapa nínú ìbúgbàmù tó wáyé ní mọ́ṣáláṣí ìpínlẹ̀ Kano ẹni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú labour party tẹ́lẹ̀ rí ìyún Peter Obi ṣe àbẹ̀wò fún àwọn tó farapa nínú ìbúgbàmù èyí tó wáyé ní mọ́ṣáláṣí ti Kánò lọ́jọ́ ìsinmi tí wọ́n sì ń gba ìtọ́jú ní ilé ìwòsàn Murtala Mohammed nípínlẹ̀ náà nínú ọ̀rọ̀ tí Obi fi léde ó ní òun ṣe àbẹ̀wò fún àwọn ènìyàn yìí láti bá wọn kẹ́dùn àti pàápàá jùlọ láti ràn wọ́n lọ́wọ́ ó sì gbàdúrà fún ìtọ́jú tó péye ẹni tó jẹ́ gómìnà Anambra tẹ́lẹ̀ rí rán rán ìbánikẹ́dùn sí ìjọba ìpínlẹ̀ náà àti emir ti Kano ìyún alhaji aminu ado bayero àti àwọn ènìyàn ìpínlẹ̀ náà lórí ìṣẹ̀lẹ̀ yìí nínú ìwé ìròyìn daily post ni ó jẹ́ kó yé wa wípé arákùnrin ẹni ọdún méjìdínlógójì tí orúkọ rẹ̀ ń jẹ́ shafiu abubakar ni ó fi àdó olóró sí inú mọ́ṣáláṣí náà tó wà ní ìjọba ìbílẹ̀ laraba abasawa ní ìpínlẹ̀ kano nígbà tí wọ́n gbàdúrà àárọ̀ nínú mọ́ṣáláṣí náà tẹ bá fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí. lójú ìròyìn Punch ni ìròyìn wà àwọn òṣìṣẹ́ òkùnkùn ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ ju kí wọ́n gba ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta náírà lọ ẹgbẹ́ NLC náà ni ó sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí Nigeria Labour Congress NLC ni ó ti ṣèkìlọ̀ pé òun yóò kó àwọn òṣìṣẹ́ jọ kí wọ́n jókòó sílé wọn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn tàbí kán kúkú máa ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ ju kán gba ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta náírà yẹn forty eight thousand naira lọ gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ fáwọn òṣìṣẹ́ ọ̀hún lẹ́yìn tí ìjọba àpapọ̀ lẹ́yìn tó gbèrò nígbà tí wọ́n ṣe ìpàdé lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá lọ ẹ ti ṣe ìgbákejì ààrẹ NLC yìí ní ọ̀jọ̀gbọ́n Theophilus Ndubuaku náà ni ó ṣe àfihàn ọ̀rọ̀ náà lásìkò tí ó bá àwọn akọ̀ròyìn tìwé ìròyìn The Punch sọ̀rọ̀ ní àná òde yìí ní ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá ní ẹgbẹ́ NSC àti akẹgbẹ́ rẹ̀ yẹ Trade Union Congress TUC náà ni wọ́n bínú jáde kúrò níbi ìpàdé láti jíròrò lórí ọ̀rọ̀ iye owó oṣù tó kéré jùlọ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún bí wọ́n ti wí níbi ìpàdé ọ̀hún ìjọba àpapọ̀ náà ni ó dábàá láti máa san ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta náírà ìyẹn forty eight thousand naira gẹ́gẹ́ bí iye owó oṣù tó kéré jùlọ gẹ́gẹ́ bí ó ṣe sọ iye owó ọ̀hún náà ni ó kéré jọjọ sí six hundred and fifty thousand léyìí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n dábàá gẹ́gẹ́ bí iye owó oṣù tuntun èyí tó kéré jùlọ ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí níbi tí ìròyìn tó ti wípé àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ òkùnkùn ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ ò ṣe kí wọ́n gba ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta náírà lọ ẹ̀dójú ìròyìn punch tó jáde ní òwúrọ̀ tòní lọ. ṣe six hundred and fifteen náà ṣé kò pọ̀ tó ṣé kò wọ́n ní kó jẹ́ owó oṣù tó kéré jù lọ. níbi àlàyé ọ̀hún gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ NLC bó ṣe sọ nígbà náà wọ́n ka gbogbo rẹ̀ lọ́lọ́kùnjọ́ kan wọ́n kà sílẹ̀ wọ́n ṣí oyè bíi ètò ìlera fún bíi ìdílé ẹlẹ́ni mẹ́fà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe iye owó oúnjẹ gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ní tó dé dúró báyìí ká bá wo iye bí ọ̀hún gógó bí ṣe gbalẹ̀ tó mhm. wọ́n ṣe iye owó ná owó mọ́tò gbígbà náà ṣáàṣì bẹ́ẹ̀ ni tó ní pé nítorí náà iye owó oṣù tuntun tó kéré lọ tí yóò nítumọ̀ fáwọn òṣìṣẹ́ láti máa dà ní sí lórí náà fifty thousand naira. ṣàjẹ́ lérò pé orílẹ̀-èdè wa orílẹ̀-èdè nípò tí orílẹ̀-èdè à lérò pé orílẹ̀-èdè lè san tó yẹ náà fi pè fún ìjíròrò kí àwọn méjèèjì kọjọ jíròrò àmọ́ lọ́sẹ̀ tó kọjá níbi ìpàdé ọ̀hún tó wáyé àwọn ìròyìn tó jáde níjọ́ náà ni wọ́n fi yé ni pé ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn aṣojú ẹgbẹ́ TUC àti NNC ṣe ni wọ́n bínú jáde wọ́n ní pé ìjọba àpapọ̀ ń fi fourteen thousand naira lọ àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí iye owó oṣù tó kéré jùlọ àmọ́ nígbàdàn pé ìjíròrò ọ̀hún yóò tẹ̀síwájú láti sọ iye owó oṣù tó kéré jùlọ fáwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni ètò màrídà lójú ìròyìn Punch náà ni LTV ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà kà lójú ìwé ìròyìn The Nation àwọn ikọ̀ ológun náà ni wọ́n gba ẹ̀mí ènìyàn mẹ́tàléní ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún là lẹ́yìn ọdún mẹ́wàá tí àwọn ajínigbé lé wọn lọ sínú igbó Sambisa ikọ̀ ológun torílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti dóòlà ẹ̀mí àwọn obìnrin àtàwọn ọmọdé tó ń tó mẹ́tàléní ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún ìyẹn three hundred and eighty three lẹ́yìn tí àwọn agbésùmọ̀mí tí wọ́n gbé wọnú igbó Sambisa ní ìpínlẹ̀ Borno lára àwọn tí orí kó yọ ọ̀hún láti rí àwọn obìnrin àti àwọn ọmọdé ètò ti wà nínú igbó ọ̀hún fún bíi ọdún mẹ́wàá ẹni tí ṣe olùdarí ẹ̀ka ìkeje tiléeṣẹ́ ológun Nàìjíríà yìí ní Brigadier General Abubakar Haruna náà ni ó kéde èyí lánàá òde yìí lásìkò tó ṣe àbẹ̀wò sí àwọn ikọ̀ ológun ètí ń bẹ lẹ́gbà ìbò Sambisa níjọba ìbílẹ̀ Kàndúgà ní ìpínlẹ̀ Borno níbẹ̀ náà ni ó ti gbóríyìn fún ọ fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe ní agbègbè ọ̀hún ìròyìn The Nation ni ó kọ ìròyìn jáde ẹ bá fẹ́ ka ẹ̀kúrẹ́ ìròyìn ẹ̀gbójú ìròyìn ọ̀hún tó jáde ní òwúrọ̀ tún nílọ ẹ jẹ́ mú ìròyìn ilé wa kó tó di pé a lọ sí òkè lọ́hùn-ún ọ̀ pé àjọ NDLEA náà ni ó kéde tọkọtaya kan gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá lórí ẹ̀sùn gbígbé egbògi olóró àjọ tó ń gbógun ti ìwà gbígbé àti ìlò egbògi olóró ní orílẹ̀-èdè wa nàìjíríà NDLEA ni ó ti kéde tọkọtaya kan yìí ọ̀gbẹ́ni kazeem ọmọgoriola owó àlàdé àti ìyàwó rẹ̀ yìí ní rashidat àyìnkẹ́ owó àlàdé gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá báyìí nínú àtẹ̀jáde tí àjọ náà tí ó gbé sójú òpó x ní àná lẹ́nu pé tọkọtaya náà ni kò níṣẹ́ méjì ju gbígbé egbògi olóró lọ àti pé ògbóǹtarìgì náà ni wọ́n jẹ́ àtẹ̀jáde ọ̀hún tí agbẹnusọ àjọ NDLEA yìí ní Fẹ́mi Babáfẹ́mi tí ó buwọ́lù ló jẹ́ kó di mọ̀ pé orílẹ̀-èdè India ni Kazeem Ọmọgorẹlá tí àwọn èèyàn mọ̀ sí Abdulkazeem Adisa Balógun àti aya rẹ̀ yìí ní Owó Àlàdé tí àwọn èèyàn mọ̀ sí bọ́lárìnwá rasheedat àyìnkẹ́ náà ni wọ́n ti ń ṣiṣẹ́ ọwọ́ wọn àjọ ndna náà ni ó ti sọ pé ọwọ́ àwọn ti tẹ àwọn mẹ́rin nínú ikọ̀ tó ń bá tọkọtaya náà ṣiṣẹ́ papọ̀ ní ìlú èkó láfíríkà ẹ̀kúnrẹ́rìn yìí ẹlòjú ìròyìn punch tó jáde ní òwúrọ̀ tòní lọ ẹ̀rín alẹ́ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn nígbà tí a bá padà dé ẹ ó máa láǹfààní láti pèsè òwe ètò lónìí à ń lọ à ń bọ̀ àtidé. Eré tí a ń ṣe ló mú inú yín dùn, àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ máa yọ̀ o, ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa, ẹ ó rẹ́rìn ayọ̀ jọ torí ọlọ́run máa wo Kaftan TV má gbé kúrò ńbẹ̀ ibẹ̀ ni wàá ti máa rí ẹ wàá máa ráwọn ológo lórí screen yẹn torí pé wọ́n gan tóun lọ́wọ́lọ́wọ́ ológo nìyẹn jó wà ńbẹ̀ kí ló sọ ẹ mi Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. eré tí a ń ṣe ló mú inú yín dùn àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ máa yọ̀ o ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa ẹ ó rẹ́rìn ayọ̀ jọ torí ọlọ́run máa wo Kaftan TV má gbé kúrò ń bẹ̀ ibẹ̀ ni wàá ti máa rí wàá máa ráwọn ológo lórí skírìn yẹn torí pé wọ́n gan tó ológo nìyẹn jó wà ń kí ló sọ ẹ mi gbọ́ èèyàn. Kaftan TV Yorùbá. Kaftan tẹlifíṣàn Yorùbá kárí ayé sá ni ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o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 ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan Television Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan Television Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Captain Television Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń bá ayé. tó ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ǹjẹ́ ti gbọ́ ní báyìí ni abala ti ṣí sílẹ̀ láti máa pè wọlé ẹ̀ nọ́mbà tẹ máa pè wá sí òun náà ló ń lọ lórí ẹ̀rọ móhùnmáwòrán yìnyín ẹ má gbàgbé tẹ́ bá ti pè ẹ bá wa yín ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ kí a bá lè gbọ́ra wa yé yékéyéké ẹ má sì sọ̀rọ̀ àlùfànṣá sí ẹnì kankan ẹ dárúkọ yín ẹ sọ bí tẹ́ ẹ ti ń pè ẹ fi àwọn bó ṣe ń lọ ní ìpínlẹ̀ yín ẹ fi tọ́ wa létí kí àwọn ìjọba àpapọ̀ kí wọ́n lè bá wa wá nǹkan ṣe sí nítorí tá a bá sọ̀rọ̀ jáde ìjọba àpapọ̀ lè mọ ohun tí à ń dojú kọ ẹ jẹ́ kí a sọ̀rọ̀ jáde ohun tí ẹ fẹ́ ká gbé sí afẹ́fẹ́ náà ẹ jẹ́ ká mọ̀ ẹ pè wọlé. nígbà tí a ń retí ìpè láti ọ̀dọ̀ àwọn aráalé ẹ jẹ́ kí n ka ìròyìn sí wa létí lójú ìwé ìròyìn Tribune tó jáde ní òwúrọ̀ tòní ẹja ló parí ẹ̀ka tó tẹ̀síwájú. ẹ mhm. lọ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. sà kí lè sọ sà sókè. ẹ kó ètò abdulrasaq títí láti kẹ́ńjì. ẹ káàárọ̀ sà. àbẹ àwọn ọgbà o. àmín. nàìjíríà ní bàjẹ́ o. àmín àmín. yóò bá a ti ń fẹ́. àmín bẹ́ẹ̀ sì ṣe máa ń sọ gbogbo ọlọ́run nìkan ló kó tá a ké sí o hmm. torí àwọn ọdún ọmọ táwọn ó ṣe mú kọ́lọ́wọ́ kàbà tó wọn sọ́nà ni kọ́lọ́wọ́ sálábù wa nàìjíríà àdúrà ọ̀sẹ̀ hmm, ọjọ́ ọlọ́run ni pé kánú ọlábàáwù wà pé nàìjíríà ìgbà kò sí ní ìdàjẹ́ lẹ́yìn ìnira ọ̀rọ̀ mi ló kẹ́ hmm, ọ̀rọ̀ ọlọ́run kò tó dáa nàìjíríà mo kí ẹ̀yin tẹ́ǹtì sẹ́ni ẹ̀ Kaftan television lórí àtìdáadá ọlọ́wọ́ sí ìpínlẹ̀ o lórí àwọn kan tó jìnnà sí wáta àti ẹ̀lẹ́rí wẹ̀yìn ló jẹ́ ká gbọ́ báyìí. <laughs> ẹ ṣé gan ni sà á dúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ amen ẹ ṣé gan ni sà. ẹ ṣeun. ẹ̀lọ́ ẹ̀ tí wà lórí ẹ̀lọ́. ẹ káàárọ̀ sà ẹ mọ̀ ká òwúrọ̀ o. ẹ ṣàkílẹ̀ orúkọ yín àti ibi tẹ́tí. àkú ọjọ́ méjì o àti àná. pẹ̀lú àkójọ mẹ́ta àkójọ mẹ́wàá. ẹ wo bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Hmm. ẹ kú ètò ẹ kú nàìjíríà. ẹ ṣe àdúpẹ́. a kú bójú ọjọ́ ṣe rí. ẹ ṣeun. ọlọ́run ṣàánú wa. ẹ gbàgbé mi kàfẹ́ bá wa dá sí láàárọ̀ yìí ọba ló sọ̀rọ̀ láti má já o. ẹ káàbọ̀. lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ wọ́n sọ pé kó fi owó kún owó àwọn ọba sọ owó wọn bí one million naira a lè lọ bí kankan lórílẹ̀ yìí ibi kọ̀kakọ̀ka náà làpárò ké kọ̀kakọ̀ka náà làwọn pariwo ah, ṣé orílẹ̀ náà làwọn èèyàn ti gba fún nǹkan tí wọ́n ti ń tọ́ da àníṣe àríyá ẹgbẹ́ ẹkún bí gbogbo ẹni tó rí nìsín òjò náà tọrọ hmm. dípò pé oníkálukú òrò ń jẹjẹ lójú bá rẹ ní tọwọ kọlọ mẹfọ láti gbilẹ ìpìlẹ rẹ ọwọ́ ta sí i kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ òjò náà ní ètò ààrẹ ààrẹ àbí Ọlọ́run Ọlọ́run síbi àánú rẹ wo orílẹ̀-èdè yìí ká ní fọkànbalẹ̀ gbogbo tá à ń ṣe gan kò ní jẹ́ kọ́lọ́run síbi àánú wò wá. Hmm. òun ni wípé gbogbo ilé tí wọ́n dún ṣe kí wọ́n jọ jòkó pẹ̀lú ìjọba àpapọ̀ àtààrẹ àti gbogbo àwọn sẹ́nétọ̀ wa àti gbogbo àwọn òtòkùnrin ìlú kí la ẹ bá bá yìí. òun ti já ẹ dákun bẹ bá láǹfààní láti ipò padà àwọn màrí ti pè yín ọ̀rọ̀ tí wọ́n ń sọ lọ́wọ́ ó lágbára ọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣìṣẹ́ hmm. nípa iye owó tó ń béèrè fún náà ni wọ́n mẹ́nubà bẹ bá tún láǹfààní láti pè á máa hmm. retí pé nọ́mbà tí ẹ pè sí wà ní ojú ẹ̀rọ móhùnmáwòrán yìí lójú ìròyìn Vanguard gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ kálẹ̀ kan ní ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Rivers iṣẹ́ tí Tinubu tí ó gbé fún mi mo mọ̀ pé Adéṣẹ́wà ti <laughs> iṣẹ́ tí Tinubu tó gbé fún mi ni mo gbájúmọ̀ ta ló sọ bẹ́ẹ̀ Wike náà ni orin bẹ́ẹ̀ mísísítà fún ọ̀rọ̀ olú ìlú wa ìlú Àbújá yìí ni Nyesom Wike ni ó kéde wípé iṣẹ́ tí ààrẹ orílẹ̀-èdè yìí ni Bọ́lá Tinubu tí ó gbé fún ti ṣe mímú àgbégadé bá olú ìlú yìí òun náà ni ó gbajúmọ̀ bákan náà ni ó ti náà rí pé gbogbo ọ̀rọ̀ òṣèlú èyí tí wáyé ní ìpínlẹ̀ rẹ̀ yìí ni ìpínlẹ̀ Rivers náà ni kò dá omi tútù sí lọ́kàn gẹ́gẹ́ bí bàbá ṣe sọ ìyẹn yé sọ múke tó ti ṣe sọ ó ní gba àwọn bẹ́ẹ̀ sọ yìí àyè sọ ọ̀rọ̀ mm-hmm. lórí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Rivers mm-hmm. ọ̀hún bí ó ti ṣe ń wá kò tiẹ̀ kò dí òun lọ́wọ́ rárá láti má ṣe iṣẹ́ tí ààrẹ orílẹ̀-èdè yìí ẹ̀ tí wọ́n lọ́wọ́ mínísítà náà ni ó kéde ọ̀rọ̀ yìí ní ìlú àbújá hmm, ní ọjọ́ ẹtì tó kọjá lójú ìròyìn Vanguard náà ni LTV ẹ̀kúnrẹ́rì ń kà gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé kódà lórí ètò yìí àwọn èèyàn máa ń sọ pé lórí ọ̀rọ̀ ìròdòdò tó wáyé lẹ́kọ̀ọ́ òṣèlú nípínlẹ̀ Rivers pé kí n lórí kí gan ni Wike fẹ́ mm. ẹni kó fi ìṣàkóso kó filẹ̀ fún Fubara ti ṣe ẹni ti ṣe gómìnà tí ó ń bẹ lórí ipò ń báyìí wọn náà ló mú kí mínísítà nǹkan á máa sọ̀rọ̀ padà báyìí pé iṣẹ́ tí ààrẹ tó mi lọ́wọ́ ni mo máa gbájúmọ̀ kò mà sí ohun tó kàn mí hmm. nípa ìròdìyàn tó wáyé o ẹni ìpínlẹ̀ Rivers lójú ìròyìn Vanguard ni health wika ó dá epo wà lójú ìròyìn Punch náà tó jáde ní òwúrọ̀ tòní bákan náà nínú ìwé ìròyìn Tribune rẹ̀ pàtìmọ́lẹ̀ nígbà tí lórí ọ̀rọ̀ tọkọtaya tí àjọ NDLEA tí wọ́n kéde pé wọ́n ń wá. ẹ̀lọ́ ẹ̀ tí wà lórí ẹ̀kọ́. hello. hello ẹ káàárọ̀. Mm, ojú òpó yẹn ojú òpó yóò já gèrè ẹ má bínú ẹ̀yin alẹ́ fún ẹ̀yin tá a láǹfààní láti gbé ìpè yín lónìí ojú òpó yẹn ni hmm. kò ṣe dáadáa wọ́n sì ti ń ṣe wàásù àbáyé láti lè ilé agbára hmm. bẹ́ẹ̀ ni ìpè kí a máa lọ nítorí náà àwọn láǹfààní láti gbé ìpè kankan mọ́ lónìí tún darapọ̀ mọ́ wa ní ọ̀la nígbà tí a tún mú àkótí ìrìn wá sójú ìròyìn tẹ̀yìn ara lé tẹ́ sì tún láǹfààní láti pè kí ẹ bá lè dá sí i jẹ́ títí aago mẹ́jọ ní alẹ́ òní táwọn máa pàdé lórí ìròyìn jákèjádò ní èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ànúlùwàpọ̀ ọmọkùnrin ìdàgbé ìfín pé ká tún fi re ayọ̀ àti ìdùnnú pàdé ire lójú owó rí ire náà ní ojú ayé ò máa rí ní gbogbo ọjọ́ ayé wa ẹ máa yáṣẹ́ o hmm so ẹ ṣe tí ẹ ń gbọ́ wá gbàdúrà wípé etí tẹ fi ń gbọ́ wá kò kú nídìí ojú tẹ̀jẹ̀ fi ń wò wá kò ní fọ́ ẹ àwa lẹ́hùn máa rí ẹ̀yin náà láò sì máa bá ẹ fún gbogbo àwọn èèyàn tó sì fẹ́ pè wọlé ẹ ní àǹfààní láti pè ní ọ̀la hmm. láì agbára ọlọ́run ẹ àkú ìfẹ́ tí ẹ ní sí wa èmi ọmọ yín ọ̀rẹ́ yín adéṣẹwà ọ̀ṣọ́ mo kí n wípé ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. àjà balẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́. lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́. eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́. agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́k mọ́kàn láàárọ̀ títí di agogo méjìlá ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́. olùlékè nkà Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.